What kí káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọlámìdí ọlásànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá títí di àsìkò yìí ni àwọn ènìyàn sì fi ń kí ìlú mọ̀ọ́kọ́ òṣèré Àbẹ̀ní Balógun Falsat ẹni tí àwọn ènìyàn mọ̀ sí màmá ṣàjẹ tí ò lọ́gàá fún ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ṣe lánàá tí ń ṣe ọjọ́ kẹtàlá oṣù kejì léyìí tó jẹ́ wípé Wùmí Toríọlá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí màmá náà kú ayẹyẹ ọjọ́ ìbí tó sì fi àwọn àwòrán rẹ̀ yìí tó rẹwà sórí ìtàkùn ayélujára tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára náà sì ń kí tí wọ́n sì ń ṣàdúrà fún màmá náà wípé àṣeyí ṣàmọ̀dún. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣónú Mídé Ọládìméjì ẹni tí àwọn ènìyàn mọ̀ sí Délé ọmọ wòlíì òun ló ti fi fọ́nrán fídíò ibi tí ó ti fìfẹ́ hàn sí àwọn ènìyàn sórí ìtàkùn ayélujára rẹ̀ ó ṣàfihàn àwọn tí ó fìfẹ́ hàn sí àti gbogbo ohun tó pín pẹ̀lú bí inú àwọn ènìyàn ṣe dùn tó láti rí i ní ìlú Ìbàdàn léyìí tó sì kọ sábẹ́ fọ́nrán náà wípé inú òun dùn púpọ̀ wípé òun mú inú àwọn ènìyàn dùn látàrí ẹ̀bùn kékeré tóun fún wọn. a tún dúpẹ́ òwe òní jọ̀wọ́ dá wa lóhùn. ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré Bímpé Akíntúndé ẹni tí àwọn ènìyàn mọ̀ sí Wásílà kódẹ̀dọ̀ òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n kí ọmọ rẹ̀ àsìkò ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ṣe láìpẹ́ yìí ó ní wọ́n kú ìfẹ́ ọlọ́run lára òun àti ọmọ òun ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ọ̀rẹ́ ẹbí ará àti àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n pè é tí wọ́n sì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i àti àwọn tí wọ́n fi àdúrà àti ẹ̀bùrọ̀ ọlọ́kọ̀ òjọ̀kan ránṣẹ́ sí ọmọ náà Bímpé Akíntúndé ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ẹ̀mí ìmoore hàn ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà akọrin ẹ̀mí Àdùkẹ́ Gold ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn wípé èèyàn lè jẹ́ ọ̀rẹ́ èèyàn ní ti ara ṣùgbọ́n kó jẹ́ ọ̀tá ní ti ẹ̀mí wípé kí wọ́n ṣọ́ra gidigidi pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí wọ́n máa yàn Àdùkẹ́ Gold ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúmọ̀ òṣèré Ẹniọlá Badmus òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe ìrántí ìyá rẹ̀ ó ní ó ti pé ogún ọdún tí òun òun ò ti ní ìyá mọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ń bá kẹ́dùn tí wọ́n sì ṣàdúrà fún ìyá náà wípé ọlọ́run á máa tẹ̀ sí afẹ́fẹ́ rere. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú mọ̀ọ́kọ́ òṣèré olúbùkọ́lá olúfúnkẹ́ ẹni tí àwọn ènìyàn mọ̀ sí ìyá àbẹ̀bí alága òun ló ti sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ìdí tí kò fi sí nínú gbogbo àwọn fíìmù èyí tí ó ẹ̀ṣẹ̀ ń jáde láìpẹ́ ìmọ̀ bí a kò bá gbàgbé wípé arábìnrin náà ló bí ìlú mọ̀ọ́kọ́ òṣèré Fisáyọ̀mí Ọlámidé ẹni tí àwọn ènìyàn mọ̀ sí àbẹ̀bí ó ní ọ̀pọ̀ ìgbà ni iṣẹ́ òun àti ọmọ òun máa ń bọ́ sí àsìkò nìkan náà ṣùgbọ́n tí òun ò kí ráyè lọ sí ibi tí òun ti fẹ́ ṣiṣẹ́ àmọ́ o òun máa ń mú ọmọ òun àbẹ̀bí lọ sí ibi tí òun ti ní iṣẹ́ tí òun ò sì ní ráyè láti lọ sí tọ̀dọ̀ òun mọ́ ó ṣàlàyé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà wípé nítorí ọmọ ni òun ò ṣe wà nínú àwọn sinimá lọ títí mọ́ tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì sọ wípé àwọn nífẹ̀ẹ́ ìgbésẹ̀ èyí tí ó gbé. I don't have any option to live one for one. Mm. I have to leave my job for a, your job for a career. So if you call me for hurting and the date clashes with our own date, I will drop my own àǹtíkà tu àwọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré Wùmí Toríọlá òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé àwọn àwòrán èyí tí ó bá wà lọ́wọ́ wọn tàbí èyí tí wọ́n bá yà nígbà tí òun bá ń ṣiṣẹ́ ní ọdún èyí tí a wà yìí ó ní kí wọ́n dákun kí wọ́n fi ránṣẹ́ sí òun nítorí àwọn àwòrán òun lòun máa lò láti fi kí ara òun kú ayẹyẹ ọjọ́ ìbí ní ọdún yìí ó bẹ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé gbogbo àwòrán òun èyí tí wọ́n bá yà nígbàkúgbà tí òun bá wá sí ibi iṣẹ́ tàbí tí wọ́n bá pe òun sí iṣẹ́ ní ọdún yìí ó ní kí wọ́n rí i dájú wípé wọ́n fi ránṣẹ́ sí òun nítorí àwọn àwòrán yìí lòun máa fi sórí ìtàkùn ayélujára òun ní ọjọ́ ìbí òun láti fi kí ara òun kú ayẹyẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká olùṣọ́ àgùntàn fada angelo chidi ló ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé àwọn tí wọ́n máa ń lọ bá olùṣọ́ tàbí wòlíì láti fi ọwọ́ sí ìgbéyàwó wọn kí wọ́n tó gbéyàwó nílò láti lọ sí ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìwé kíkà nítorí wọn ò yẹ ní ẹni tó yẹ kó jẹ́ òbí olùṣọ́ fada ṣídì ló sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì bí ọ̀pọ̀ àwọn ènìyàn ṣe ń dunnú lásìkò àwọn olólùfẹ́ tí a wà yìí òun ló mú kí ìlú mọ̀ọ́ká òṣèré Abíọ́dún Thomas fi àwòrán òun àti ìyàwó rẹ̀ sórí ìtàkùn ayélujára láti sọ bí ó ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó bí a kò bá gbàgbé wípé òní ni ọjọ́ àyájọ́ olólùfẹ́ èyí ló mú kí Abíọ́dún Thomas fi àwòrán òun àti ìyàwó rẹ̀ sórí ìtàkùn ayélujára tí ó sì ń kí ìyàwó rẹ̀ kú ọjọ́ àyájọ́ olólùfẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúmọ̀ òṣèré ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fáwọn olólùfẹ́ rẹ̀ tó wà lókè òkun wípé ètò òwe èyí tí ó máa ń ṣe wípé òun ń bọ̀ wá sí ìlú London láti wá ṣe ètò náà níbẹ̀ ó ní kí àwọn olólùfẹ́ òun gbaradì nítorí ọ̀pọ̀ ẹ̀bùn lòun máa kó wá sí orílẹ̀-èdè náà láti lè fún ẹnikẹ́ni tó bá jáwé olúborí kò ní ju báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlóye lórúkọ tèmi ó dàbọ̀.